ọba tẹ̀rí yẹn ní bàbá ìtàn ò láàárọ̀ bá tẹ̀rí yẹn ní bàbá ìtàn o bọ́mọdé ó sì bá tún yóò bá àrọ́bá bọ́mọdé ó sì bá tún yóò bá àrọ́bá. ìtàn yéye ìtàn ìtàn yéye ìtàn ìtàn ọ̀rọ̀ ìtàn lèyí jẹ́ ìtàn ìtàn ìtàn yẹyẹ ìtàn ìtàn ní ọ̀rọ̀ ìtàn ní. bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá tẹ̀sí rí yẹn òun ní bàbá ìtàn. ọ̀rọ̀ àwọn sálàáfíà ni o ẹ̀pẹ̀lẹ́ mọ̀ wúlẹ̀ o ẹ kú jókòó sá ẹ̀jàre ẹ̀pẹ̀lẹ́ gbogbo ilé ń kọ́ ojú ọlá mọ̀ pé gbogbo ẹ̀pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀ka rẹ̀ ẹ̀jàre gbogbo ara àsopọ̀ tó yìí akẹ́kọ̀ọ́ wa láti ilé ẹ̀kọ́ ládòkè a láti wá ṣe research lórí àṣà àti ìṣe ni wọ́n jẹ́ kó yé wa pé bàbá amòye ni pé ẹ sì ní ìmọ̀ nípa àṣà àti ìṣe ilé wa. pàápàá jùlọ nípa eré ìṣẹ̀ǹbáyé ilé wa. torí ẹ náà la ṣe wà níbà kí ẹ lè tọ́ wa sọ́nà. kí ẹ lè fi ìmọ̀ àti òye hàn wá ní sàtúrí ẹ̀ la ṣe wá. ẹ káre ọlọ́run ó fún yín mọ̀ òun ilẹ̀ mọ̀wé yín bí ẹ̀yin náà ṣe wọlé ẹ ti mọ̀ pé ibi tẹ́ ń lọ lẹ́dẹ̀ yìí gbogbo ohun tí ń jẹ́ èrè kò jù báyìí lọ ó sì tún jù báyìí lọ bí wọ́n ṣe wùwà yín ẹ fi ojú igi lásán lẹ́fẹ̀ẹ́ fi wò wọ́n yorùbá dẹ̀ ní ẹ má fojú aṣọ lásán wo eégún ẹ má fojú èèyàn lásán wà lejò ẹ gbọ́dọ̀ fojú igi tó dúró wo èrè gbogbo èrè yìí ló ní orúkọ tiwọn lọ́kọ̀ọ̀kan wọ́n sì ní. Okay iṣẹ́ tí kálukú wọn ń jẹ́ tàbí tí wọ́n ń ṣe a máa fi lè parókò a máa fi lè sọ́lé nínú àwọn eré tá à ń wí eré tí a ṣe láti fi rántí àwọn akọni wa ń bẹ eré tó jẹ́ pé a ṣe fún àwọn òrìṣà tó jẹ́ aṣojú àbí amojú òòṣà ó wà láàrin wọn ẹ wá wà àwọn tẹ́ ń wò bíi wọ́n tún kéré lú eré o àwọn èrè míì wà ní ilé tẹ́wọ́ yìí àtúnbọ́ sí àgbàlá ẹ̀rẹ́ èrè míì tó dúró tó sì gbọ̀nlẹ̀ tó ga jù mí lọ. ẹ rí i pé nígbà tí ẹ ń bọ̀ ẹ kàn rí lẹ́kùn ọlọ́pọ́n ẹ̀já wọlé ni àpẹẹrẹ kékeré kan mo fẹ́ ṣe fún yín o ká níbẹ̀ ṣe ń bọ̀ gbogbo òpó tẹ́ ẹ rí nígbà tẹ́ ẹ fi wọlé o ká ní èrè ni wọ́n ẹ wá débi ẹnu ọ̀nà yìí náà ẹ̀rí èrè bóyá wọ́n ya ejò wọ́n ya oríṣiríṣi nǹkan kọ́lọ́kọ́lọ́ tó dẹ́rù bàyàn ṣé ẹ kò fìrí wọlé bẹ́ẹ̀ sí wọlé mọ́ níbo lẹ́tì mọ kágò ẹnu ló lọ́rùn lẹ́tì mọ kágò iṣẹ́ kan tèrè ń ṣe ni a máa dáàbò bo ilé a máa fún ilé lọ́wọ́ yálà ilé òrìṣà ààfin ọba ilé ọlọ́lá ilé olóyè gbogbo wọn ló ní èrè oríṣiríṣi tá a lè lò hmm. àmọ́ ká tó wọlé ká tó jáde sẹ́yìn kò ní mo ṣe yín lálejò kí n tó wá ṣe yín lálejò ọ̀hún mo fẹ́ kẹ́ ẹ béèrè ìbéèrè kọ̀ọ̀kan àbí méjì méjì. bàbá ẹ ṣe ìbéèrè tèmi ni pé ṣé òwe táwọn àgbà máa ń pa pé èèyàn ò sunwọ̀n láàyè lọ́jọ́ abákú là ń dèrè sáwọn èrè tó ń sọ ń pa ìlélẹ̀ yìí. lágboolé èèyàn kan ti kú ó ti paradà síre ọ̀dà ọ̀dà ọ̀dà àpẹẹrẹ tó súnmọ́ pẹ́kípẹ́kí ní láàrin ara wa ẹ ní fojú sunkún ara yín o àwọn òbí yín ò ní fojú sunkún yín o ọyá àdìjú bí ẹni bó kú nìsín yes ó ti kú kí ni ìyàtọ̀ láàrin òun àtèrè yìí ẹ lè tí mọ̀ òun nìyí béèrè ṣe wà yìí tẹ́ ẹ bá fọ́ tọ́ mú ṣé yọ sọ̀rọ̀ òkú tó ti kú sílẹ̀ tẹ́ ẹ bá fọ́ tọ́ mú ṣé yọ sọ̀rọ̀ ẹ bá fà létí báyìí ṣé yọ sọ̀rọ̀ òkú tó ti kú tẹ́ ẹ bá fà létí ṣé yọ sọ̀rọ̀ òun àti rí wọ́n ti dẹgbẹ̀rà wọ́n fi ní èyàn òsùn ọ̀láyè gbé àbákú láàdìrí tẹ bá mọ̀ pé ọjọ́ kan wà tó jẹ́ pé tẹ bá pè kò ní jẹ́ mọ́ tẹ bá kàn ń kò kò ní dáhùn tẹ bá fọ́ àlétí kò ní sọ̀rọ̀ ẹ ṣe dáadáa sí kó tó kú ẹhẹn bàbá ìjọ má bínú ìjẹ òkó síbi kẹgbẹ́ mi ní ìgbẹ́ èrè yìí kí n lọ fi ṣàwòrán lé. èèyàn mọ̀ sí i ó pọ́sibù bó ti wí ìbọn bá lówó wọ́n lè gbé ọ àmọ́ kò ṣe ìmọ̀ràn gidi fún àgbà láti sọ fún ọ pé kó o fọwọ́ rẹ̀ ya èrè rẹ̀ ní kéke nígbà tí àwọn bàbá bàbá rẹ̀ wà nílẹ̀ tó ya èrè wọn táwọn tójú ọ̀lọ́ wà nílẹ̀ tí wọ́n tó ya èrè wọn tó jẹ́ pé èrè rẹ̀ lọ fẹ́ gbé kalẹ̀ nílé hmm? téèyàn bá ṣe dáadáa tó dàgbà tó dògbó tó ṣe kí wọ́n mọ̀ ya èrè ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó dàbí àmì ẹ̀yẹ tẹ́wọ̀n bá ṣiṣẹ́ débi tó ṣiṣẹ́ dójú àmì tó bá kú wọ́n á tún ya èrè ẹ̀ láti wọn wò ó pé à bàbá nígbà yìí rẹ̀ iṣẹ́ tó bá ń ṣe wọ́n lè gbọ́kọ́ sí lọ́rùn ó mọ̀ pé à bàbá wa àgbẹ̀ tó kúrè ìjọba jẹ́ ọdẹ ni wọ́n lè gbé wọn fún kò jẹ́ bó ti jẹ́ káńtó nídìí rè. búkú lálà lálà búkú Come sùn sí. má bínú jàre mo ń sùn ni. ò ń sùn lọ wípé ìwọ lè rí oorun sùn ibi tèmi wà yìí ìfẹ́ ò jẹ́ kí n rọrùn sùn. má bínú mo lálà ni. ò lálà. <laughs> mo mọ̀ dájúdájú wípé. Dájú aláìfẹ́ ni ohun ńlá torí aláìfẹ́ gangan ló jí mi tí mi ò róorun sùn látìgbà tí mo ti jí. ẹ̀ẹ́ ṣé pé ìwọ náà ńlá láìfẹ́. bẹ́ẹ̀ ni mo lálá ìfẹ́ mo lálá wípé èmi àti ẹ àjọṣe wedding tí a jọ ń jó tí a ń yọ. wedding. bẹ́ẹ̀ Ah, hmm ṣe dára tó bá mọ àlá tí mo sọ yìí wedding tí a ṣe tí ayé gbọ́ tí ọ̀run mọ̀. ọ̀run gbọ́ sí. bẹ́ẹ̀ ni kò sí èèyàn ńlá tó wà láwùjọ tí ò sí níbi wedding yìí tó bá ń gbọ́ destination wedding òun ni wedding tí mo sọ yìí a very beautiful wedding hmm. in fact tí n bá ní exaggerate jù wedding of the year kòkó ló yẹ ká máa pè bẹ́ẹ̀ ni <laughs> àmọ́ ṣì ń dára ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo kò fẹ́ bẹ́ẹ̀ ni wípé kò jọ kó dákun má dà mí mi ì fẹ́ kó wá jẹ́ pé o máa wá fún mi ní breakfast o. Uh, uh níná lọ́wọ́ ó yẹ kó trust me now ó yẹ kó mọ̀ pé mi lè serve any breakfast at all mm, sori ó dàbí pé bí kan ò ní mind èmi àti ẹ wà nítorí àlá wedding tí wọ́n náà la same thing lèmi náà ńlá ń bí báyìí. ẹ wípé ìwọ náà lálàá pa ṣe wedding. bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé àlá yẹn kò fi taratara yé mi nítorí mi tiẹ̀ mọ́bi tí mo wà. <laughs> nǹkan tí wọ́n ṣe máa ń sọ wípé alágọ̀ nìyẹn. sórí ìwọ máa ro gbogbo yẹn. content aláyẹn gangan òun ni kò rò ìyẹn ni wípé èmi àti ẹ ṣe wedding bó dẹ̀ ṣe la ní àlà tèmi náà la ní àlà òun la ṣe máa wá ṣe lójú ayé táyé dẹ̀ máa gbọ́ tọ́run máa mọ̀ tó máa lárinrin kí ọlọ́run ọba elédùà kó má wàá jẹ́ kí èṣù yá wa. àmì o àmì aláyẹnṣẹ́ yìí mi ni nítorí mo tiẹ̀ ti wà confused tẹ́lẹ̀. my love do not be confused it is love and I want you to know that I love you with everything that I have. I love you too. <laughs> um, ṣé more. mọ̀ I'll call you back tí n bá ti jí dáadáa. Mo Love you. Ó dàbọ̀. <laughs> Ah, no, ò lówó. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́ọ̀bọ̀. Òun tẹ́ rí lẹ́yìn, òun tẹ́ mọ̀ lẹ́mọ̀. Ẹ̀yin ọmọdé ìsẹ̀yìn, ẹ má pẹ́. Ó ń fọ́nì sí mi yeah yeah yeah because surely, sori ó dàbí ó dà i don't know i don't know ìtẹ̀ mo angle tí mo fi máa gbà wọnú ọ̀rọ̀ yeah it's it's big deal ó look ó sound absurd ó look absurd gan sef pé ó sọ pé òun fi èèyàn lálàá lójú oorun ẹ wá ń ṣe wedding. Eh, Báyọ̀. yes. kí ló burú nínú wípé mò ń fi olólùfẹ́ mi ẹni tí mò ń fẹ́ lọ́wọ́ ah mo fi ń lálàpá ń ṣe wedding ah. tó kí ló burú bẹ́ẹ̀. ó burú ah, tá a mú ẹ tá a mú ẹ tó ń jọ bọ́rọ̀ tá a mú ẹ tó ń jọ bọ́rọ̀. kí ló wá burú bẹ́ẹ̀ ní kò sọ fún mi. tó bá jẹ́ pé mọ̀ sí wà ń bí bàjì tí mo sì bá wà ń bí bàjì tó bá gbọ́ ọ̀rọ̀ yìí màmá máa lọ lórí ìkúnlẹ̀ ni pé ọlọ́run ogun ogun aya ojú oorun ah. ogun yẹ mo sì gbúdọ̀ fún mi. ebo kí ló burú nú ẹ̀ náà bọ́bọ́ yìí. ó burú. why how. yeah because because i will tell you the fact. ṣorí ẹ the only reason to fi for my lala tó ń rí lójú everywhere tó ń rí tó it's because now you they put for mind. Eh, ok. ọba olùsìmọ̀ wa gbọ́ ọmọ gbọ́ gbóbìnrin sọ́kọ̀ sùn wọ́n máa fi lálára dáadáa ní. ok so tí n bá gbé ẹni tí mò ń fẹ́ lọ́wọ́ ìyẹn oh, iyọ̀ ayé mi. Eh, pẹ̀lẹ́ ṣúgà ni mo pè. ẹni bí ọkàn mi eh. ìfẹ́ mi ah. my world. Ah. do you know team n bá gbé sọ́kàn ṣé ọ̀rọ̀ ti ẹni kí n gbé yeah ó pè ó pè kò gbọ́rọ̀ tèmi sọ́kàn because ah mi ò lè da ẹ́ yeah ah. because we been friends for over two decades now so mo ti mú ẹ ó ti mú mi but i no fit mess you up you no fit mess me up but obìnrin obìnrin ah mi ìrí wísùn yẹn ṣe torí ẹyin mi ah o ò gbọ́ tó sọ pé ṣọ́ra bọ́bìnrin o ọlọ́run wà pẹ̀lú ẹ ààyè ah, àwọn le gan wọ́n lè mú mọ nǹkan tí mò ń sọ fẹ́ because i've been there ah, yeah. báyọ̀ ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ yìí kò fẹ́ yé mi. Ah, okay because ẹ̀yin tẹ́ ẹ bá ti fall in love báyìí hmm. bẹ ṣe máa ń sọ̀rọ̀ rẹ ah. tí o bá ṣe pé mo mọ̀ ẹ́ dáadáa mo lè ní pé bóyá envy ló ń ṣe ẹ́ ah. àbí jealousy hmm. but because i know you too well mo ṣe wò pé but because o ti experience irú love level of love hmm, tí mo experience right now you know àwọn nǹkan kan wà tó yẹ pé mo ṣe wáyé mo ti ń picture i can i can see them right now you know hmm. mo ti ń wo okay ọjọ́ wedding wa bó ṣe máa rí you know the tuxedo tí mo máa wọ̀ lọ́jọ́ yẹn mo ti ń hmm. you know visualize ẹ ah. you know mo ti ń wo bí mo ṣe máa di mo ṣe máa ní you may kiss the bride. You know, mm. mo ti mo ti ń rí gbogbo level yẹn bá ṣe máa ma travel out of the country and coming back. Eh, you know a boy a girl àwọn ọmọ tá a máa bí yẹ tá a jọ máa lọ fún vacation ah. o oh, ti yẹ gbogbo yẹn ni mo ti ń rí báyìí so all these things that you're saying kò yé mi Ni mọ ibi tó ti ń bọ̀. nínà lówó ṣe ní one thousand naira lọ mo fẹ́ fowó bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ fowó sẹ́nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni yà because à ń sọ fún ẹ̀sìn yìí à ń sọ òun yọ́bọ́rọ́ à ń sọ òun tìkọ̀ ah tó bá ṣẹlẹ̀ sí ẹ tán if if if love attack you if love attack you o ò lè bọ́n bẹ́ẹ̀. kò lè ṣẹlẹ̀ sí mi ah, irú nǹkan bẹ́ẹ̀ yìí ò lè ṣẹlẹ̀ sí mi. okay because i love this girl. okay o mọ bó nǹkan ṣe bó ṣe nífẹ̀ẹ́ mi sí. o ti tọ́nu mi. ah kò lè wait kí mi àti ẹ marry oh yes. Ah she cannot wait for us to get married. ọlọ́run o ọlọ́run o ìwé kọ́ bọ̀. ìyá ti àwa èmi fẹ́ kí wọ́n ṣe ìlérí fún èmi pé wọ́n ò ní dà. Ah, ah. dà ẹ́ láíláí èmi ò lè dà ìwọ. ìwọ ò ní dà àwa tí ìwọ bá ti dà àwa a jẹ́ wípé àwa a máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́. èmi á fáràn ẹ̀ bí a mọ̀. àṣẹ ìyá wa a oh, àkàwà. a ṣe àkàwà. a ṣe àkàwà. ó jọ oh, kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra. a ṣe àkàwà ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré èpo ẹ̀pà ló bó sí ẹ̀ lírí. fífún mi mm-hmm. jọ ibo lèèyàn lè lọ bóyá ọ̀dọ̀ pásítọ̀ àbí àfa téèyàn tẹ lè lọ. ọ̀yẹ́ mi kílẹ̀ tó fi máa tọ́jú bọ̀ lọ. Ah, mo ní iṣu kan ni. iṣu. mo ń láwọn àlákàlà kan àwọn aláyẹn ò yé mi ó ń rú mi lójú mo ní ìdìbí tí mo lè lọ. ṣe ń dára hmm? alágọ̀ alágọ̀ bí ti báwo. jẹ́ fẹ́ ní explanation kan ṣorí nígbà míì o kò lè lálàpọ̀ wà pẹ̀lú èèyàn tó rí lójú ayé rí tẹ́jọ́ tó máa wà lójú àlá ẹjọ́ máa jẹun ẹjọ́ máa mu you be like close pal. Mm-hmm. yes àbí ńgbà míì o lè wà ní ìlú kan tó ò dé rí lójú ayé tó dé máa wà ń bẹ̀ lójú àlá tẹ́ máa wà wọ́n máa gbé bẹ́ẹ̀ gan-an sórí tó bá wà ní o fẹ́ lọ máa tọ́jú bọ àwọn àáfàá àbí àwọn pásítọ̀ tó béèrè lọ́mìí wọ́n máa parọ́ gbowó lọ́wọ́ ẹ̀ mm. wọ́n wọn hard mọ problem tó ń ṣe ẹ́ they will give you extra and another thing before ṣé o ṣe fẹ́ tọ́jú bọ lé báyìí. Ah, kò yé mi tẹ́lẹ̀ ẹ̀rù dẹ̀ ń bà mí lọ́rùn nígbà tí ò yé mi. o ní láti stress ara àlá ló stupid jù. àràfà máa ń mi. sure you enjoyed yourself. Yes, I did. Oh. Me ti fẹ́ lọ myself. <laughs> So, uh, babe, Jackie, kí èmi ṣe cab kí wọlé tètè wá máa lọlé. Ah, ah, kí ló mí pé kò ṣe cab? Mo ti sọ fún ẹ̀mí láìkí irú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ. Kàkà kí wọ́n cab, ó máa ṣe cab fẹ́mi, màá máa gbé cab lọlé. Kí mi wá máa gbé mọ́tò lọlé? ẹ nà o. but torí ilé tọ̀dọ̀ tí ẹ jìnnà sí tọ̀dọ̀ tèmi ni mo ṣe sọ bẹ́ẹ̀. sweetheart kò ní mí ní I've told you times without number. Nǹkan tó jẹ́ tèmi tiẹ̀ ni. Nǹkan tiẹ̀ tèmi náà ni. Ah, eh, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Wá lọ drop èmi nílé kí wọ́n máa gbé mọ́tò lọlé. But tó bá wá níbi tó wá important ó fẹ́ lọ nǹkan. Tí n bá níbi tó important, màá pè ẹ̀ wá wá gbé mi. Simple. No. <laughs> you don't mean it. I mean it. All right. Ah, Your wish is my command. Yeah. Ah. Ah, ó tiẹ̀ ti dán. ìtàn ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá àrọ́bá tẹ̀sí rí yẹn òun ni bàbá ìtàn ọ̀rọ̀ ń bẹ ẹ̀yin ọmọdé ìsẹ̀yìn ẹ mọ̀ pẹ́ẹ́nu àgbà. máàmù máàmù níyàwó àtàrà lèlè tí èmi fẹ́ máa lá. ẹ ìyá àtàwà tí a bá láàlè. fẹ́lá. fẹ́lá lè. Ah! ṣé ìwọ máa la eléyìí dáadáa. Ah! máàmù alalakúlala ńlalala lù èmi àlà màá là màá wá lágbẹ màá là dáadáa. Eh, eh, eh, ẹlẹ́yà tí àwa ti mọ̀ pé ó fẹ́ là ọ́. ẹ jọ gbogbo nǹkan tẹ́ ń sọ mi ò understand ẹ àti wípé báwo mo ṣe débi báyìí. báàbù kà á gbá kaka. ẹ kí là ń wá. àwa máa tẹ èrò ẹlẹ́ ìkárè lára wa. àrò àrò bàbá ti àwa àrò tí ẹ̀yin fẹ́ ṣe fún ìyá ti àwa ṣé kò jẹ́ pé aro lílá. bàbá ìlà bàbá ìlà. kò ní kékeré torí tó bá dàgbà tán kó má bàa lọ béèrè ẹbọ. ìwà aláwo lélẹ̀ irú aláburúkú wo lélẹ̀ kí ni túmọ̀ àlákàlà báyìí. Ah, hey. Ah, ah. Ah, Ọlọ́run jọ̀ọ́. Ah. ìtàn ọ̀rọ̀ ìtàn ni. ẹ má fọ̀rọ̀ àgbà ṣeré ẹ má fi ìṣẹ̀ṣe ṣeré o mo ní ta ló sọ pé ti ṣẹ̀ṣẹ̀ báwo ẹ̀ mọ́ fi ṣẹ̀ṣẹ̀. ẹ mo ti lọ drop ẹ sílé ibo ni wọ́n wà ẹ ṣe lounge yẹn ló ṣe wà ẹ kò sí wàhálà wàá rí mi láìpẹ́. ojú ọmọdé bá rí àfàìmọ̀ kó má lọ fọ́. ẹ wàá rí mi láìpẹ́ jẹ́ ń pè padà. ẹ jọ ta níyàn who are you mo níta ní. mo like question to be yẹn èmi ni ikú tí ń bọ́ ọmọ rìn tọ́mọ òfura tó bá lẹ́mí ẹ lò mi ò fẹ́ rí ẹ lọ́dọ̀ ṣe ń dára mọ́ fìyàwó mi sílẹ̀ èmi ni ọkọ ẹ̀ tájọ fẹ́ ṣègbéyàwó tó bá wá lẹ́mí ẹ lò kó lọ dá mọ́tò ẹ̀ padà fún ní kíákíá mi ò jẹ́ gbọ́dọ̀ rí yín papọ̀ mọ́ ó jọ ko kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn. kí ló dé tó rẹ̀ yìí kò fọ́nì. ó fọ́nì ọdọ́ tí ẹni ò ti fọ́nì sórí lọ́dọ̀ tèmi ojú ojú fọ́nì lọ yáà because torí ìgbà tó bẹ̀rẹ̀ gbogbo eré gèlè yìí mo ní guy farabalẹ̀ this route wey you dey go mo ti tọ̀ i have once been there i know how it feels farabalẹ̀ dem no dey love like you dey love you too dey love i called you i called you i called you mo pè é mo ní kó pé wọn ń ṣe báyìí now see sir look wo tó lead ẹ sí báyìí nísìnyí eh, look o baba eléyìí ò fún ẹ breakfast nìkan o eh, this babe no give you ordinary breakfast eléyìí dead fast ló fún ẹ ọlọ́run ní jẹ́ mo rí mi kọ̀. Ah, ah, ah, bó ṣe jọ nìyẹn bó ṣe jọ nìyẹn. àìkú fanlẹ̀ ifá ti ń ṣe báyìí òun ló ń pè mí oh that's wo wọ́n wọ́n wọ́n máa fọ that's the best thing tó yẹ kó ṣẹlẹ̀ ní moment yìí now pick am declare fún kó lọ kẹjẹ ẹ pín gàrí yes pick the call and you. hello nonsense ó gbọ́. nínú kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ. kí ló dé tó ń pè nọ́mbà mi. àwọ̀ndà. kí ni mo ṣe fún ẹ kí ni mo rà ń gba ẹ gangan náà bóyá kò sọ fún mi torí mi mọ̀ orí ń ta ni. wo gbọ́ o títí tó máa fi kú mm-hmm. má ẹ̀ bá pè nọ́mbà mi mọ́. Ah, kí ni mo ṣe ó dé sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi jọ ṣàánú mi. Ah, jọ máa pa mí fáwọn òbí mi náà kí ló dé wàá pa fẹ́mi náà kò ń ṣe pé òun waste time mi nìkan o tún wá fi ẹ̀mí mi òun fẹ́ mi mi wéwu. o fi takait. kí ló dé kí ni mo ṣe fún ẹ. Ah, ah. wo tètè ya gbọ́ in fact ṣé o ní bó ṣe wà yìí mm-hmm. tí bá drop call yìí ẹ máa shine blocking i'm telling you i don't want to ever speak to you again. never. hello nina. never never and don't ever. o ti cut. ẹ kò gbọ́ last statement yẹn kó tó di pé o fún ní blocking. Huh. Hey ọ̀rẹ́ mm. you block her mo máa máa block ẹnìkan o fi sí blacklist yáà mo mọrú wọn mo mọrú wọn mo mọ gbọ́tọ́ máa ń dá kó má lè reach mi mọ́ kó má lè gẹ̀ẹ́tì ẹ mọ́ because tó bá tó bá ń gbóhùn ẹ̀gbọ́n tún sì lè máa hmm? ó lè máa ó lè máa ó lè máa ń ta ẹ ohun ẹ̀ lásán weapon ni. àfi ká sára kéyìí ta òrò má lọ bá yìí ta rò jẹ́ àfi kákíyèsára. ṣẹlẹ́ra kí ló ṣe kí ló ń pa ilẹ̀kùn. gbogbo ẹ̀ ò yé mi ó ṣàǹpariwo pé kí n má pè ọ́ mọ́ kó òun ò fẹ́ rí ní sàkání òun mọ́ mi ìwọ ọmọ tí mo fẹ́ ṣe báyìí. ọkùnrin ìbọn yẹn náà wá tó kí wọn náà fẹ́ kún ṣe rẹ̀ léṣe. ìlú ah. ìlọlé mọ́lé ni ìbàdàn ẹ pé màá sun bí bọ́ àárọ̀ kùtù lọ́la báyìí màá ní láti lọ ka mọ́ nílé ẹ ó ti tó má dẹ̀ sunkún mọ́ jẹ́ kí n gbọ́rọ̀ tẹnu ẹ̀ náà ní sùúrù ṣùgbọ́n má sunkún. ayé ẹ tó kó fẹ́ kún ṣe ilé ṣubú ti tó má bà á ṣe fẹ́rí nínú ọ̀làbà yìí ló máa kọ́kọ́ jẹ ṣùgbọ́n ajọ́ máa sùn lálẹ́ yìí náà. àwo pàṣẹ tí ìyá ọ̀tàwá máa gbà sórí àwa ni ọ̀pá lè kọ́kọ́ lọ. Ah, ah, ah ìyá ti àwa àwa máa sáré sáré sáré. àwa à lè sáré parí ìyá àfàlẹ̀ làwa. bẹ́ẹ̀ ni torí ìyá àfàlẹ̀ ni àwa gbàgbọ́. ìran gbogbo wa ní kí aláya ìran àfàlẹ̀ ní ńlá ìyá ní ìlàkìlà. báàmù báàmù èmi á la ìyá púpọ̀ èmi á la àmọ̀dé èmi á la àgbàlagbà èmi á la làkúlà làlà làlà rárá rárá àlà rárá. akátá wa hmm. àwa máa láì làkìlà nítorí tàwa. ala ala. ẹfun ẹfun. ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ ọ̀hún bọ̀rọ̀ lọ́bọ̀ eégún alárẹ̀. ìlàkìlà nítorí tàwa. Sindara. Sindara dáhùn. Kórí mi máa jẹ́ ṣìrìn. Àtàwà oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láyé. àfi ká kíyèsára mo lálẹ́ nǹkan tí mi ṣe fẹ́ fún ẹ̀sìn sílẹ̀ ṣé dára ọkùnrin pọ̀ ni dára ó fàìn gan tó bá bọ́ síta wàá rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa fi ìṣe tó máa tó ṣẹ̀ má para ẹni torí ọkùnrin ṣe dára lọ sọ kí n fọ ẹsẹ̀ tààtàwà. ẹ jẹ́ ká pẹ̀ka ìrókò ní kékeré torí tó bá dàgbà kó má bàa lọ bèrè. nítorí èmi ò fẹ́ cultist kankan o mo sọ bẹ́ẹ̀ ah, mo mọ̀ pé ah, tó bá fẹ́ ṣe shit ò ní ṣe ah, cultist cultist báwo. sori àwáwí ni o gbogbo eléyìí tó ń sọ yẹn àwáwí ni o. ó mọ̀ kí tó bá ti fẹ́ ṣe orí burúkú àtàmọ́ àtàmọ́ ló máa sọ kiri. lílọ mi ti expect ẹ sí tí wọ́n bá sọ pé omi ló máa ṣe ẹja jinná máa nírọ́ ni. sori ọ̀rẹ́ mi má jẹ́ kó dùn ẹ́ èèyàn ẹlẹ́ran ara ni nínà lówó èmi ti mọ̀ pé kì í ṣọkọ ẹ̀ ọlọ́run dẹ̀ mọ̀ pé kì í ṣọkọ ẹ̀ torí òun ló yẹ ń ṣe orí burúkú tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fúnra lọ́kàn balẹ̀ alálùbáríkà ọkùnrin adé orí tiẹ̀ tó máa fún ẹ lọ́kàn tínú ẹ máa dùn táyọ̀ ẹ máa kú ń bẹ̀ lọ́lọ́run máa fún ẹ láìpẹ́ láì jìnnà ọ̀gá move on life goes on enjoy please jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ nínú. yóò bọ àrọ́bá àrọ́bá tẹ̀sí rí yẹn. nínú lọ́rọ̀ torí ṣe mo ṣe wà. èmi náà mọ̀ èmi náà ti mọ̀ pé ńgbà tó ti pè mí yẹn mo ti mọ̀ pé torí ọ̀rọ̀ ṣìndára ló ṣe pẹ̀lú gbogbo ara rẹ̀. jọ̀wọ́ kí ni ṣìndára ṣe fún ọ. ṣìndára ṣe púpọ̀ nǹkan tí ṣìndára ṣe fún tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ni máa sọ mí sí ilé yóò lè gbà àwọn máa kọ́ ọ̀rá fún sọmọ́rì inú ọmọ nǹkan tí mo ṣe fún ṣìndára tó ṣe wá wù mí pé kò tọ̀ mí i mean kó tọ̀ mí òun ni best option fún ah, ẹlẹ́tọ̀ ní ṣe dára kò tún wá ṣe èyí nìkan àṣeṣe dára lẹ́lòmíì tó ń fẹ́ yàtọ̀ sẹ́mi. iná jọ̀wọ́ nǹkan mi sọ àbí kó wá rọ̀ mí pa láàrin èmi àtẹ even everybody knows pé ìwọ èkúrò alábàákú ṣe dára ló jẹ́ ìnà and she has no one except you so tó bá máa parọ́ bóyá kó mú another point láti sọ please. that means she didn't tell you kò sọ fún yín ni tell me why ara nǹkan tí mo sọ náà kàn ní wà kò tún wá ṣe wípé ó ní ẹlòmíì tó fẹ́ nìkan ní ṣùtẹ́ mi ni o but the guy is not an ordinary guy the guy is a cultist for crying out loud. Call, cultist. Yes. How? Àrọ́bá yẹn ní bàbá ìtàn kò láàárọ̀ bá tẹ̀lé yẹn ní bàbá ìtàn o bọ́mọdé ó sì bá tún yóò bá àrọ̀ ah. bá bọ́bọ́ ah ah kí ló ṣe kí ló ṣe kí ló ah. ṣe ah àti say you see me o pretend ni what happen what happen mo pè é lálákọ̀ọ́kọ́ pòpé lẹ́lẹ́kejì lórí ẹlẹ́kẹta kó tó dáhùn wọ́n ti kí ló ń rò tó wà ní gross tó yẹn láì ṣe òkú òkú náà ń pè ní pópó tó ń pè lẹ́ẹ̀mẹ́ta báyẹn ah guy wetin kí ni kí ni wetin wetin kí ló kí ló kí ni kí ló ń pọ̀ lókè tilẹ̀ ó gbà ah ọ̀gá small small small small sori sori level tó ra wa ẹni sìn yìí tó bá ti rọra different one tó bá ṣe hùn báyìí hùn yẹn báyìí ó lọ nìyẹn o tó bá ń gbọ́ ó ń lọ nìyẹn àlọ́ lániláni ni òkú ń padà o tẹ́mi bá ti gé ó ti cut nìyẹn one spanner lost. Bayo, bayo. mo ṣe ń rọ̀ ọ̀rẹ́ mi bóyá bóyá ó máa yé mi. drop test. àmọ́ kò yé mi bá kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ṣe dára. Ah tó bá sọ fún mi pé ṣìndára máa ní ẹlòmíì tó ń fẹ́ yàtọ̀ sí mi má jiyàn náà kí ni mo ṣe fún un. Ah, my friend my friend obìnrin là á pè obìnrin là á pè that is woman for you that is woman for you kí ló ń sọ yìí ah, tóbìnrin bá gbé ẹ tán tó bá rí láti jù ẹ mọ́lẹ̀ báyìí bí káyé ẹ bàjẹ́ pátápátá ni they no dey look back you no concern them òun lówó wá lè wọ́n wá gbé ló wá rò báyìí guy mo ti rí ìyàwó ilé ìyàwó ilé tó fẹ́ sílé tọkọ ẹ̀ ṣe nọ́mà tó ń tẹ lọ́rùn tó pẹ̀lú everything tó tún ṣe òun yàlẹ̀ obìnrin ni kàmáì ti sọ ẹni tó yẹ pé boyfriend and girlfriend ẹ̀yin méjì sì jọ ń ṣe láàrin ara yín hmm? kò sí ó lè ó lè ó lè yàwó anytime ìwọ náà gbúdọ̀ you should be prepared for today ó ti yẹ báyẹn tó bá ti because bó ṣe dé nísìnyí kò yẹ kó jẹ́ kó bá ẹ lójijì mọ́ come off it kí ló ń ṣe é ọlọ́bìnrin ló ló ló ló ló ló ló ń pọ́n báyìí ah tí mo rò pé tí máa máa débí báyìí máa ti bẹ́ẹ̀ lórí bí like four bottles tó ti máa tó ti máa wà lánàá planet bọ́bọ́ já mu nǹkan ọmọ ìdá. Báyọ̀ Báyọ̀ Báyọ̀ Báyọ̀ ọ̀rọ̀ fàájì kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn náà ọ̀rọ̀ ilé ayé mi ni mò ń bẹ̀ sọ. kò sí kan tó ṣayé ìwọ ló fẹ́ rù rẹ̀ yá ìwọ ló fẹ́ rù rẹ̀ pẹ̀lú òun o ní problem ìwọ ló create problem fúnra ẹ̀. bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìdun ni mí o i know they think i know they think because overthinking overthinking overthinking now they cause problem You know they cause problem for you now eh Muko. nǹkan ọmọ ẹgbẹ́ ah. <sighs> Um, babe Show o mọ nǹkan tí ó máa ń bọ́dà mind mi ṣáá. mo pígbà mi máa ń wà tí mo máa ń rò pé àwọn èèyàn lè máa rò pé torí owó ni mo ṣe fẹ́ o pé torí owó tó wà lọ́wọ́ ẹ̀ òun ni mo ṣe nífẹ̀ẹ́. Òrò bẹ́ẹ̀. Yes na, ṣèbí mi ni mo mọ̀ pé mo rò kàn yín, èmi nìkan làwọn òbí mi ti bá wá lọ ọkùnrin tó nífẹ̀ẹ́ mi àdẹ̀tí tí ìkànnì bá fẹ́ mi tó bá mójútó àwọn pàtì tí a fi sílẹ̀ èmi dẹ̀ mọ̀ That's why I love you. eh? ṣọwárì o èmi o mo fi àsìkò yìí ṣèlérí fún ọ náà wípé gbogbo nǹkan tó máa máa múnú ẹ dùn òun ni màá máa ṣe títí ayérayé mi dẹ̀ ní fìgbà kankan jẹ́ kí inú ẹ bàjẹ́ láéláé I promise you that that I will love you to the end of the earth I will forever and ever love you I love you so much Fẹ́mi. Hmm. obìnrin mà burú o pẹ̀lú bí mo ṣe fi inú tán obìnrin yìí tí mi ò ro ti owó tó wà lọ́wọ́ ẹ̀ tí mo nífẹ̀ẹ́ dénúdénú. àṣẹ tán ni Ṣìndára fi ń bá mi lò aṣọ lọ́kùnrin mi lẹ́yìn tó ń fẹ́ ah, ó mà ṣe o ó mà ṣe o bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Babe, nice meeting you. The pleasure is mine. Yeah, I'm going to call you. Okay. Yeah. Thank you. Thank, Thank you. you. Yeah. Bye. Uh, ah, I, yeah. Mm. I go love you. Ah, I go love bí ti báwo. you tí mo ṣe mí ti ń sìn tó ṣe ìgbà nọ́mbà mi ah. So sìn sí. Ṣé bẹ́ẹ̀ ti exchange number? Ó ti túmọ̀ sí pọ̀rọ̀ yín ti wọ̀ ọ́. Mm. Ṣòro anyway, I'm quite enough fẹ́ mo fẹ́ kó jára ẹ̀ mo ti ń bẹ sọ láti jọ ẹ̀ jára ẹ̀ enjoy your life have a good life my darling hmm? please kí ni kọ́ fún mi and two kò sí bànújẹ́ ní ọ̀rọ̀ wa láéláé jọ kí ni kọ́ fún mi. bẹ́ẹ̀ tí ẹ rí kó tó bá fẹ́ ni nǹkan um, yẹn gan nǹkan tó. ìtàn ìtàn ìtàn yẹ́yẹ́ ìtàn ìtàn ọ̀rọ̀ ìtàn lè jẹ́ ìtàn. Excuse me. Excuse me, bro. I want to go. Uncle, excuse me. Èmi ni ikú ń bọ́mọ tó bá fẹ́ fi kú ṣe fàjẹ́ pé ìyàwó mi tó gba nọ́mbà ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ sọ fún wípé ọkọ ẹ̀ ó sọ fún ẹ wípé kó delete nọ́mbà yẹn lẹ́sẹ̀ẹ̀sẹ̀. right away sir. ó jágàtẹ́ kò ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ ọ̀hún bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún aláré èpo ẹ̀pà ló jọ bó sí ẹ̀ lírí. irú kí lèyí o. Ah, ọmọ ọmọ láìpẹ́ ilé tutù dáadáa. ó ráwọn design oh this is nice o. Oh. So wọ́n ní ṣọ́ọ̀bù wọn wà ní kẹjà. really? rẹ ni. ẹ wá lajú. jọ kí ló dé tí bọ́bọ́ yìí ń pè mí bọ́bọ́ tó ṣe gbà nọ́mbà mi sí sí lẹ́nu gbàwo sí gbàwo kí ló dé tó sáré ń disturb Hmm. disturb disturb kẹ my darling ta ló máa rí fine girl bíi tiẹ̀ tí ò ní máa pa bí ọtí ah. Pick the guy score ìfẹ́ ni o. hello ọwọ́ mi tó o bá ti ń gba ah. nọ́mbà mi rẹ lórí fóònù ìwọ náà parẹ́ pẹ̀lú ẹ̀ ṣókè tí mo sọ báyẹn kò parẹ́ pẹ̀lú ẹ̀ I don't want to see you ah. again. nígbà tó mọ̀ pé o ti lọ́kọ kí ló dé tó ń waste life mi kí ló dé tó ń waste time mi anyway ọkọ ẹni kí n sọ fún ẹ o. pé kò pa nọ́mbà mi rẹ lórí fóònù ẹ kò delete ẹ bó ṣe ní delete ẹ mi gan ti ń delete nọ́mbà ẹ báyìí. báyìí báyìí báyìí báyìí ṣókè tí mo sọ fún ẹ ẹ̀yin olórí burúkú obìnrin tó jẹ́ pé ní èèyàn èèyàn èèyàn gbọ́dọ̀ fi gbàdúrà èèyàn gbọ́dọ̀ jírí láyé ó ó ó ó kàn fẹ́ waste life mi ó dẹ̀ ti mọ tó ń ṣe o mọ tó fẹ́ o ti lọ́kọ òun wá waste time tèmi wò ó ká má pàdé mọ́ ni o tó bá rí mi kó gba báyìí. tí n bá gba ọ̀tún kó gba òsì torí tó bá pàdé mi. àbí tó kàn pàdé mi lásán kó o ṣe bí ìgbà tó jẹ́ pé bóyá aríra yé àbí amọ̀ra rí ikú pa ẹ́ o ikú pa ẹ́. ó sọ fún ẹ oníranù aṣẹ́wó olóṣó olórí burúkú ọmọ. já kúrò lórí fóònù fún mi jà ó kó já kúrò lórí kíní fún mi jà ó. ṣìndára tí ò bá ṣe pé mo fetí ara mi gbọ́ ilé yìí báyìí máa sọ pé irọ́ ni pẹ̀lú nǹkan tí mo gbọ́ lórí fóònù fún àwọn ọ̀rọ̀ yìí pọ̀ ṣìndára kí la máa ṣe sọ̀rọ̀ ìbá jọ ṣìndára ṣó léèyàn tó ti sọ fún pé máa fẹ́ tó wàá fẹ́ mọ́ ni. mi ò sọ fún anybody mi promise anybody pé máa fẹ́ so ọ̀rọ̀ yìí ò yé mi ṣé ó possible kí inú máa run mi kí n má mọ̀ ni ṣé bọ́dọ̀ mi ni kò wà èmi ò mọ mi ò promise anybody anything before níná lówó mi ò fẹ́ anybody ìwọ náà mọ̀ pé níná lówó ni first love mi. wọ́n ti gbà tó dẹ̀ ti ṣe bó ṣe ṣe mi ò tí ì fẹ́ anybody so me understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí i don't understand. ẹ̀yin lè sunkún má sunkún má sunkún ṣùgbọ́n <sighs> ah, ah, what is going on kí ló ń ṣẹlẹ̀ wọn náà. Hmm. sori ọ̀rọ̀ tó wà lẹ́yìn tọmọdé bá gbogbo kíkú ìyá ẹ̀ náà àgbọ̀gbọ̀n sísìn màá wá àkànṣe sí ọ̀rọ̀ ẹ̀ torí nǹkan tèmi fi ti ara mi gbọ́ yìí ah tí ìbá sí mi máa ní irọ́ ni o ah. <sighs> Eh, Eh? What an old man will see while he's sitting down. Ẹ bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni wọ́n mo bá sọ̀rọ̀ náà, tí ẹ try láti gbọ́ nǹkan tó mò ń bẹ sọ. Mr. Man kí ló ṣẹlẹ̀? Mo ní pé mi ò mojú yìí. Ẹ eh, bọ̀ try láti mọ orí èèyàn tí mo jẹ. Eléníyàn ni mí, eégún mọ ni èèyàn ni ò mọ̀. Ah, ẹ pẹ̀lẹ́ o Mr. Eégún, I don't know you. Ṣẹ̀gbọ́n, let me be. Ah, kí ló ṣẹlẹ̀? Ẹ eh, bọ̀ tí ẹ try láti mọ orí èèyàn tí mo jẹ. Èèyàn tó bá wù ẹ́ kò jẹ́ tí mo máa disturb èèyàn kákàkiri. Eh, babe. babe kọ. ìtàn yẹyẹ ìtàn ìtàn ọ̀rọ̀ ìtàn ni. ah mo àìmọṣẹ́ kọ̀ ọmọrogùn ló fi ń torí bomi gbóná èmi kú ń mọ́rin ọmọ òfura òun fi èmi kú ṣeré ìyàwó mi tó lọ bá tó bá sọ̀rọ̀ òun fi ẹ̀mí ara ẹ̀ wéwu. gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré èpo ẹ̀pà ló jọ bó sí ẹ̀ lírí. irú kí lèyí o. fífún mi à ó sọ fún mi pé o fẹ́ rán mi lọ sẹ́nu kú ni. kí ló mìíràn kò yé mi. èmi ò mọ̀ pé ṣé àlọ́ òde ló fẹ́ rán mi o mọ̀ pọ́ rẹ̀ ti ní ọkọ tẹ́lẹ̀ kó tó ní kí n lọ bá ìwọ tó tún ní kí n lọ bá yẹn ló tún ní kọ́kọ́ rẹ̀ kó wá sílé mi ó tún júwèé lé mi fún un nígbà wo ta ló sọ bẹ́ẹ̀. wo èmi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ ro láyéláyé ẹ̀ má jẹ́ ká pàdé mọ́ tí mo bá ti kọ́ ti fún yìí mo máa delete nọ́mbà ìwà àtọ̀rẹ́ ẹ̀ dànù ni. ah mi mọ̀ pé èèyàn burúkú ni ẹ̀. dúró. why sitting down bọ́mọ kékeré gorí igi ìrókò kò lè rí rárá. fẹ́kọ̀ọ́ pé mo sẹ̀tẹ̀ ọ̀pọ̀ lórí mi dé èmi gan-an ní bílíf pé òótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ fún mi torí ọjọ́ tí mo gbọ́ lórí fóònù ó rú mi lójú gan. fífún mi mi ìmọ̀yàn tí mo ṣe o mi ìmọ̀yàn tí mo ṣe tó ń ṣe báyìí fún mi o ó sún mi o I don't know what to do kò tiẹ̀ yé mi rárá ni. àìdẹ́ ibi tọrọ ìdè báyìí yóò lè parọ́ fún ẹ ó ti kọjá òye mi èmi wò pé bóyá kò tán àwọn àgbààgbà lọ even if he's one of your family members kán bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí torí mo believe pé ọ̀rọ̀ ṣùnùkù ojú ṣùnùkù la fi ń wò ó kán lè bẹ́ẹ̀ fi wọ ọ̀rọ̀ ẹ o I don't know. Sendara látijọ́ yìí kí ló dé kí ló dé kí ló dé tí mo pa aago rẹ pa aago rẹ tó gbé bẹ́ẹ̀ bọ́kàn mi bá ti ń fọ̀ ni mo máa pe aago rẹ kí ló ṣẹlẹ̀ sádìẹ a máa kú kí wọ́n dẹyin rẹ̀ nù ni àbúrò mi ni bàbá rẹ ó sì ti fi kú ságbà mi ṣé lẹ́yìn wá ní kí n má mójútó yín okòkù o okòkù o okòkù okòkù gan ni tó fi sá fún gbogbo ẹbí báyìí mo bínú tí n bá ní n ò bínú irọ́ ọmọ pa bọ́n ah, ṣe o àbúrò mi sí yóò wà wà láyé láti yẹjọ èmi rẹ ò ní fojú kanra wa ọmọ rẹ ò ní mọ̀ mí ní mọ̀ ọmọ rẹ à ní mọ̀ra wa. n ò sunkún mọ́. ọ̀rọ̀ rẹ náà ló pa mí lẹ́kún. ìmọ̀kọ wálé débi pọ́kùnrin kan ó fò kà sí ọlọ irú ọkùnrin búkú ò ní dọ̀ láàmú kó sọkọ ọ̀run kìí sojú korojú bá ní máa yọjú sí ọ̀dà báyìí ni fọkàn ẹ balẹ̀ hmm, mo láwọn ń béèrè kan tó dàbí ọ̀rẹ́ mi àbánikánda wọ́n bọ̀ jáde sí i wọ́n yọjú sí i gbogbo ntọ́ bá fà ń fún ọ lésì ṣùgbọ́n wọ náà má jẹ́nà sí mi mo fẹ́ rí ọ mo fẹ́ àfojúkojú ilẹ̀ ìlọsáwà kìí sáà sí ìlú èbó kí ló dé mo fẹ́ rí ọ o ntí mo fẹ́ nù. No. kò jù bẹ́ẹ̀ lọ ah, ah. ọkùnrin kan. ẹ jẹ́ ká kíyè sára mo lẹ́yìn ọmọdé yìí. wájú ọ̀pọ̀ gbọ́ ẹ̀yìn ọ̀pọ̀ gbọ́ olùmọ̀ ọ̀tún ló sì á ní ọpọ́ ìta ọ̀run ní ṣe bàbá fẹ́ mọ lójú àríná àfọmọ́lẹ́sẹ̀ àrìn Mm àwòrán èrè òré pa kékèké èèyàn gbókèrè sùn adé fún ládé ìbò ọmọ rẹ̀ lọ́kọ̀ ọmọ agbẹ́ rekete lérí rekete gbèyàn bá dá aládàá jù igi oko ni wọ́n fi wé arákùnrin bàbá mọ̀ ń dá yín lóhùn. ẹ̀yin ọmọ tẹ torí ẹ gbé ìbéèrè kalẹ̀ Ifá ní ká béèrè ká sọ fún yín pé kí ni àjọṣepọ̀ òun àti ère ère nítorí ilẹ̀ aláìrè ló yọjú ó ti ní ìmùlẹ̀ kan pẹ̀lú ère hmm. ẹ tẹ̀nú o ẹ bàbá ẹ má jẹ́ ń dà yín láàmú. ẹ má jẹun fún yín ní gbó dídí sàn kankan àlá ni ìmọ̀ ńlá àlá ìmọ̀ bára rẹ̀ ńlẹ̀ alárèrè lóòótọ́ ni ó wá ní nǹkan ọ̀hún ń dùn láàmú débi pé dojú ayé rẹ̀ gangan mọ́ wá ní ọkọ ọ̀run ní dọ̀ láàmú. ọkọ ọ̀run kọ́ hmm. ó ti bá èrè kan múlẹ̀. ìgbà tá a bá máa àṣírí tó wà láàrin ohun èrè òun lọ̀rọ̀ tó níyànjú ọkọ̀ ọ̀run bàbá hmm? alákọ̀wé lọmọ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ah. ó ṣe á di òun àtẹ̀rí àlérè ń lè wà. ẹ ṣá mọ̀ pé ìbò ọ̀pẹ̀lẹ̀ mọ́ sọ tó ẹ á ọba ti léèrè tó òun pọ̀ yọjẹ èmi ó sì fún yín lésì ẹ ṣeun sà mo dúpẹ́ o. ẹ kú ìtọ́jú ilé aláìlè ọ̀rẹ́ òye orí pákékeke à fún ọ̀dọ́ pèrè béèyàn bá dá aládàá ju ibi oko ní wọn fi wé. ààrẹ afálẹ̀ ti ń lá ìyájú ọ èmi ò fẹ́ àfàlẹ̀ mọ́ ọ. ẹ dẹ́ máa sá lọ afálẹ̀ máa lá gbogbo ìyá ni o kò sí ẹni tí a fẹ́ ní iṣu lọ́ka níbi tó máa láwọn kọ̀ láwọn ọmọ o. Akari. akáre ààrẹ ti èmi Akari. ààrẹ ti èmi akáre. ìyá ti àwa kò sí ẹni tí ó máa fẹ́ àwa ní ilẹ̀ alárèrè tí a sọ pé òun ò la àwa mọ́ ẹni tí òun bá fẹ́ a máa la lọ ni ìyá àti àwa máa lá èmi lọ. èmi àgbà ọ èmi ò nífẹ̀ẹ́ dájúdájú. àmì ò lá ìwọ mọ́ àmì ò gbà hmm. àmì ò gbà hmm. èmi àgbà ọ èmi àgbà. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré èpo ẹ̀pà ló jọ bó sí ẹ̀ rí. irú kí lèyí o. ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ dákun bàbá wọn ò rójú èrí o. bẹ́ẹ̀ ẹ rójú tèmi rí ṣùgbọ́n màmá yìí ó lóun ti wá bí ìrí nígbà kan. bẹ́ẹ̀ ni sà mo wá síbí báyìí èmi àtàwọn ọ̀rẹ́ mi a wá ṣe research nípa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé. àìmọye èèyàn tó ti wá bí ìwà ṣe ìwádìí nípa nǹkan ìṣẹ̀ǹbáyé èèyàn mélòó la fẹ́ rántí. Eh, bàbá tẹ bá rántí báyìí a wá látọ̀dọ̀ ládòkè tí mo fi sọ pé mo nífẹ̀ẹ́ sí èrè kan tó wà ń bí báyìí. ṣé ìwọ kọ́ lo níwọ̀ àdìmọ́yà èrè kan jọ náà. bẹ́ẹ̀ ni sà. Ah, bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ ládòkè. bẹ́ẹ̀ ni bàbá mi ni. ẹ ṣé ọ̀wá sí. àṣẹ tí yóò ní bàjẹ́ ayé yóò ní dàgbò ọmọ ìlú léèrè ń ti yíyọ òun lẹ́nu látìgbà tí wọ́n ti wà wọ́n bẹ́ẹ̀ni. ó yọ lẹ́nu tọ̀sán tòru. bẹ́ẹ̀ni. èrè yọ lẹ́nu kẹ̀ bíi báwo. bẹ́ẹ̀ ó máa ń yọ mí lẹ́nu gbogbo àwọn tó bá ti nífẹ̀ẹ́ mi ó máa lọ bá wọn ó máa sọ pé kàn fìyàwó òun sílẹ̀ èmi àti èèyàn kankan àdẹjọ́ múlẹ̀. Ah, ọ̀fà lẹ́nu kò jẹ́ bó ti jẹ́ káńtó níbèrè. Ah, eh, bàbá hmm? eré yìí fine o hmm. eré yìí àbí ẹ rí nǹkan tí mo sọ eré yìí fine gan o ó wà so colourful ó dé ìyàtọ̀ ó kàn dá very cute mo like ẹ ṣé títà ni sà. kì í ṣe mo like gan gidi ni o. Ah. Ah. Eh, eh, eh. ohun tó sì fẹ́ náà nu ọ̀fà lè ló gbé lọ́wọ́ mu ah. ohun tó fẹ́ nu. ọ̀rẹ́ ẹgbẹ́ ń ṣe yín lálejò bàbá tí a ṣàlejò tán a wọnú ilé a bọ̀ sí ẹ̀yìnkùlé ẹ lọ rí àwọn àwọn èrè gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ló ah. ti yé ìtọ̀ Bàtálá ń bẹ ń bẹ t'Ọ̀ṣun ń bẹ ń bẹ ti Ṣàngó ń bẹ ń bẹ gbogbo Ògún ti gbogbo àwọn òòṣà ti nílẹ̀ Yorùbá à ń bí ẹyá o òun ni kì í forogún ó ju owó ju nǹkan míì lọ ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí àbí tí èèyàn bá ti nífẹ̀ẹ́ sí báyìí òun ti gbà á pé tòun ni ìdí tí fi ń dá èèyàn láàmú ara ohun táwọn wífẹ́ yìí ọmọ wa náà ni pé nǹkan àṣà nǹkan ṣẹ̀ǹbáyé ẹ mọ́ fi ṣàwàdà ẹ mọ́ dẹ́jà àpárá tí wọ́n dá níjọ́ náà lọ́hùn òun ni ọ̀fàlẹ́tì kàkún bàbàrà tó yọ ọ́ lẹ́nu àní hmm? gbogbo mo fẹ́ mo fẹ́ nǹkan ṣẹ̀ǹbáyé ẹ̀jẹ̀ bá wọn fẹ́ mọ̀kọ̀ mọ̀kọ̀ ẹ̀jẹ̀ á kọ̀ ṣe bí wọ́n ṣe é ṣe kó lè bá a rí bí ṣe é rí tí ó ti rí nísìn. fẹ́ẹ̀ ráwọn ọmọ yìí ọ̀rọ̀ hàn sí mi hàn gbogbo wọn wọ́n dẹ̀jà mi níbi ọ̀rọ̀ wa dúdú yẹn gbà mí kí ni a sì sì báyìí. nǹkan ọ̀fàlẹ̀ nǹkan ńlá ni àlùjọ̀nù ńlá ń gbà ṣiṣẹ́ òyà ò lè yà wọn bó ṣe wà wọn. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi gbogbo nǹkan tẹ bá fẹ́ kí n ṣe ni màá ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. a lè tú nígbà bá tù á bá ṣe ṣe tutù bá ṣe tutù yóò tù yóò lè fi lọ́rùn lẹ̀ àwọn bá ti ṣe tán àti wọn gbogbo nǹkan tó wà ń jẹ́ ẹ̀mí. gbogbo ẹ̀ pátápátá mo ṣe tán mo ṣe tán mo ṣe tán mo ṣe tán ẹ wò lẹ́sìn ọmọ òrukàn náà èmi kan so ìlú tọ́jú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀. ẹ mọ́ fi ṣẹ̀ṣẹ̀ ṣeré o. bàbá mo dúpẹ́ ah, ah, ẹ wo ọwọ́ méjèèjì ni mo fi gbé fún yín ẹ dáná o nígbà mo kì í mọ́lẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní yín ronú sí i níbo ọ lọ ìwọ àtẹ̀rẹ́ kí lọ́ọ́ pa yín pọ̀ ọba lòun rántí níbi kan tá à lọ abájọ gbéra ọdọọdọ bàbá tá à ń wí ọ wọn ń pè ń bàbá amòye. bàbá amòye. eléyìí ń kéré jọ rẹpẹtẹ wọ́n ní lọ́ba kìkan mọ́lẹ̀ ní bá ń sọ pé òun fẹ́ràn rẹ̀ òun láìkì rẹ̀ bó ṣe fáyìn ah òun mà fẹ́rẹ̀ yìí o bí náà ṣe bó aṣọ fọmọ mi nù kọ́lọ́ mọ̀jẹ̀ náà bó aṣọ fún mi. béèrè náà ṣe fẹ́ràn rẹ̀ ni. Eh, eh, eh, òun ọ̀mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu ó lè kó bá wọn. ọ̀rọ̀ lágbára ọ̀rọ̀ balẹ̀ á dẹ̀rọ̀. Hmm. Hmm. Hmm àwa bá ti ṣe ọba ti ṣe. Hmm, bàbá náà wá sọ fún mi ó ní àdọ́gbọ́nsí rẹ̀ wà òun ó bá wọn ṣètùtù kan á wá wọn nǹkan kankan ó sọ pé òun ó ṣẹ̀rọ rẹ̀. Ah, yóò gbìyànjú ni wọ́n ní ògidì mọ̀làjà awo fẹ̀ awo nígbàwo ń gbọ̀wọ́ báwo bá gbàwo ń gbọ̀wọ́ àwa tẹ́ àwa ya àjọṣe ni orò ọ̀fẹ́ hmm. àjọ àjọṣe ni hmm. ilé ìdáṣe. èèyàn ọmọdé ìsẹ̀yìn ẹ jẹ́ ká kíyè sára mo lẹ́yìn ọmọdé ìsẹ̀yìn. eré ọ̀fàlẹ̀ eré ọ̀fàlẹ̀ eré ọ̀fàlẹ̀ mo pè ọ́ lónìí mi ò pè ọ́ síkú mi ò pè ọ́ sárùn mo pè ọ́ sí ọmọ tí ìwọ yẹ jọ ní àdéhùn ni. sì ń dára ọba fi ilẹ̀ kọ́ wá ibi tiẹ̀ ṣe bí ẹgbẹ́ igi ní ṣe ẹgbẹ́ igi ẹgbẹ́ èèyàn ní ṣe ẹgbẹ́ èèyàn ẹ sì ń dára ọmọ èèyàn ni ìwọ rèé ọmọ ibi tó ti yan lọ sí orírun rẹ kó lọ yàn ń bẹ̀ nítorí pé àṣẹ náà ni iná fi jógbó àṣẹ òrùn ló òrùn fi ràn àṣẹ mọ́nàmọ́ná yìí tó ń bẹ lẹ́nu ọká bọ̀lọ̀bọ̀lọ̀ tó ń bẹ lẹ́nu lákọ̀ṣẹ́ òun ni mo bá ọ sọ̀rọ̀ o bàbá àmọ̀ye ó ti tù ọ́ nínú ó ti ṣètùtù jẹ́ kí ètùtù gbà kẹ́bọ́ fẹ́ fún un hmm, kó wá ṣe bá a ṣe fẹ́ o kó o jáwọ́. ẹ bàbá ẹ ṣe elédùn àmì lọ pẹ́ ṣe eléjà ló lọ́pẹ́ eléjà ló lọ́pẹ́. jẹ́ ká